lẹ́yìn tí adúpẹ́ fún ọlọ́run ọba ọba allah tá a sì yìn ọlọ́run ọba kama yaliku bijalali wajhihi wa azimi sultanihi gẹ́gẹ́ bó tọ́ sí gbígbàngbọ́n ọlọ́run ọba àti títóbi agbára ọlọ́run ọba tá sì jẹ́rìí pé kò sí ẹnìkankan nínú àwọn ẹ̀dá tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan. bákan náà tí a jẹ́rìí pé anábì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni. lẹ́yìn náà lẹ́yìn gbogbo àwọn jẹ́rìí wọ̀nyí àti gbogbo àwọn fẹ́rìnlẹ̀ wọ̀nyí lẹ́yìn ẹ̀ la tẹ̀lá wá àlékún ìkẹ́ ọlọ́run ọba àtúrí ajẹ́njẹ́ tán ọlọ́run bá àti àánú ọlọ́run bá fún olùkọ́ àgbà aṣíwájú àwọn ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráalé àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrìnàjò ọ̀nà ẹ̀ títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà abẹ́lẹ́ ọba ọba kí ó ka ẹnìkọ̀ọ̀kan wa náà kún ọmọlẹ́yìn anábì sallallahu alayhi wa sallam allahumma amin a kí gbogbo àwa olùgbọ́ wa ní ọkùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà àwa tá a wà nítòsí àtàwa tá a wà ní ọ̀nà jíjìn gbogbo àyíkáyè tó ń kálukú wa tó ti ń gbọ́ wa akíra wa pẹ̀lú kíkí islam ilé ta ti ti síwájú ní ti ṣe gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí alámọ̀rí ọ̀rọ̀ ilé tí a ń tan ìmọ́lẹ̀ sí lọ ilé tí a ń gbé òun náà ni ọ̀rọ̀ nípa man huwa al-mujtahidi talẹni tí ó jẹ́ olùmọ̀gbà tí ó lè dá wọnú tírà ọlọ́run bá ti al-Qur'an al-Karim tó sì lè dá wọnú súnà anabi sallallahu alayhi wa sallam tí ń ṣe hadith àti inú àwọn masadiru tashri'i àwọn ìpìlẹ̀ ibi tá ti ń mẹ́rí tó lè dá wọnú àwọn àyè wọ̀nyí tó lè lè fa ìdájọ́ yọ nínú ẹ̀ láì gbára lé ẹnìkan kan ṣáájú ẹ̀ eléyìí tá ń pè ní al-mujtahidi àlàyé lórí ẹ̀ ni à ń bá lọ pẹ̀lú gbọ́lọ́wọ́ba abẹ́lọ́wọ́ba kọ́lọ́wọ́ba kó fún wa ní ìgbàláàyè kọ́lọ́wọ́ kó sí rọrùn pẹ̀lú gbọ́lọ́wọ́ lálẹ́ yìí a parí ọ̀rọ̀ nípa al-mujtahidi insha Allah tó bá wá di lọ́la a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọmọ tí Khadiru pa tàbí ká sọ pé a bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìdájọ́ àwọn ọmọ kéékèèké nínú Islam ọ̀rọ̀ yìí ìdájọ́ àwọn ọmọ kéékèèké nínú Islam àbí ọ̀rọ̀ tí ọmọ Khadiru pa ọmọ tí Khadiru pa mo kọ́kọ́ ti wò pé mi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ nítorí pé mo rí pé aláṣẹ ó ti gbìyànjú púpọ̀ láti kó gbogbo àwọn ìrújú eléyìí tí Muhammad bin Ali Jabata eléyìí tó ń kó wa ó ti ṣe dáhàdó tilkumul abatil gbogbo àwọn irọ́ àwọn ọ̀rọ̀ jákujàku rédèrèdè tí Jabata ń sọ aláṣẹ ti ṣe ìkótú bá ń tẹ́ bá gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí aláṣẹ ti tú palẹ̀ so ó jẹ́ kí n fẹ́ fi máa lórí bí ọ̀rọ̀ yẹn bí ó ṣe ń lọ láàrin wọn láàrin ara wọn yẹn ni pé láàrin aláṣẹ ọmọ ìyá wa aláṣẹ àti alágídí wa jàbàtà so bọ́rọ̀ yẹn ti ń lọ láàrin wọn mo kọ́kọ́ fẹ́ fílẹ̀ tẹ́lẹ̀ rẹ ti so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí pé ó kí a tàmálẹ̀ sí ọ̀rọ̀ náà so bóyá láti fi li ishqaqil haqqi wa ibtalil إحقاق الحق وإبطال الباطل لا تفي òdodo rinlẹ̀ bákan náà ká support ẹni tó wà lórí òdodo bákan náà ká ba ìbàjẹ́ jẹ́ ká sì bu ẹnu àtẹ́lu ẹni tó bá wà ní orí ìbàjẹ́. ṣùgbọ́n tí a bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ níjòkólẹ̀ tiwa yìí a fẹ́ ọ̀rọ̀ yẹn lójújù bá yẹn lọ nítorí pé àwọn nǹkan kan náà ń bẹ tó yẹ kó sápamọ́ sábẹ́ ọ̀rọ̀ yẹn tó yẹ kí wọ́n ti dàrú mo fẹ́ mu níbi ìdájọ́ àwọn ọmọ kéékèèké gan kí ni àwọn ọ̀rọ̀ tó wà lórí ìdájọ́ àwọn ọmọ kéékèèké so ká tó wá lọ síbi ọ̀rọ̀ ọmọ Khadiru gangan ọmọ tí Khadiru pa ní àsìkò àti Khadiru àti anabi Musa alayhi masalatu wasalam tí wọ́n tí wọ́n jọ sẹ̀mí papọ̀ tí wọ́n jọ sẹ̀rìn àjò ilé ìtọ́ ìpọ́lọ́wọ́n bá àlekí lásọ̀tàn ìfún nínú suratu al-Kahf inshallah ó túnmọ́ ká bẹ̀rẹ̀ àlàyé lórí ẹ̀ lọ́la títí dé àsìkò tọ́lọ̀ títí dé àsìkò tọ́lọ̀ bá alikọ́lá gba aláyè kí arí àlàyé yẹn ṣe dé torí ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ pọ̀ gan àwọn ìdàrú tí jàbàtà tó dẹ̀ ti dàrú àwọn sọkúsọ tó ti sọ lórí ọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ àtàwọn èlé tó ń sọ nísìnyí ṣòro ti pọ̀ gan ẹni sọ pé a máa gbìyànjú àti tanná sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí débi pé tá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé kálíbà mọ̀ pé téèyàn bá fura ń gbà míì tí aburú bá ń fọ́n káláwùjọ ìgbà míì lè máa fọ́n sí yàn lára téèyàn náà ò ní mọ̀ pé nǹkan yẹn ti ń dọ́dọ́ yàn kọ́nà wà ní káfíńdà kò yóò sànù wa. naam nítorí àsìkò wa sò májẹ̀mú eré tọ́jẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn májẹ̀mú tí a máa rí lára èèyàn àbáwọn májẹ̀mú tó gbọ́dọ̀ pé lára èèyàn kó tó lè jẹ́ al òun náà ni eléyìí tí a fẹ́ kà lónìí òun náà ni májẹ̀mú tí ó jẹ́ májẹ̀mú parí tí a fẹ́ kà lónìí insha allah májẹ̀mú ẹlẹ́kẹfà naam májẹ̀mú náà ni pé an yakuna indahu qudratun yatamakkanu biha min istinbat al-ahkami min adillatiha an yakuna indahu qudratun yatamakkanu biha min istinbat al-ahkam min adillatiha kí ẹni tí yóò jẹ́ mujtahide ẹni tí a lè pè ní olùmọ̀gbà tó lè fa ìdájọ́ yọ nínú al-Qur'an àti nínú hadith anabi sallallahu alayhi wa sallam láì gbára lé ẹnì kankan kíru ẹni báyìí nínú àwọn irinṣẹ́ tó gbọ̀rọ̀ wà lọ́wọ́ ẹ̀ kó tó lè máa ṣe irúṣẹ́ yìí òun náà ni pé an yakuna indahu qudrah kó ní ìkápá kó ní agbára kó ní agbára lọ́wọ́ kejì bí kò máa gbé wéètì agbára táwọn sọ ni pé yatamakkanu biha min istinbatil ahkam agbára tó jẹ́ sí pé yóò mú fẹsẹ̀ rinlẹ̀ láti máa fa ìdájọ́ yọ nínú tírà ọlọ́run ọba tinú sunna nabi sallallahu alayhi wa sallam agbára yẹn la ní kó ní lọ́wọ́ agbára àmà yóò ní agbára ìmà yóò ní agbára láti lè fa yóò ní agbára yóò ní kápá láti lè fa ìdájọ́ yọ yóò ní ìkápá agbára tí ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ láti lè fa ìdájọ́ yọ nínú àwọn àdínlá rẹ̀ ẹ́ أن يكون عنده قدرة يتمكن بها من استنباط الأحكام من أدلتها nǹkan méjì pàtàkì ní báyìí àbí nǹkan mẹ́ta nǹkan alákọ̀ọ́kọ́ ni pé kí ẹnìyàn kó ní kúdúrọ̀ kó ní ìkápá ilé tí ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ alákọ̀ọ́kọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà pé ní istinbatul ahkam ìkápá tí ó mú fẹsẹ̀ rinlẹ̀ láti yọ àwọn ìdájọ́ nkẹlẹ kejì náà yíyọ àwọn ìdájọ́ min adilatiha nkẹlẹ kẹta ni tó tó pàtàkì ni pé nínú àwọn ẹ̀rí ẹ̀ ajẹ́sí pé ẹni tí a pè ní àwọn nǹkan yìí nínú májẹ̀mú yìí nǹkan mẹ́ta ló wà ń kẹ́ni ẹ ní ìkápá kó ní agbára tí ó mú fẹsẹ̀ rinlẹ̀ agbára tí ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ dáadáa ìmọ̀ tó kún rẹ́rẹ́ ìmọ̀ tó ìmọ̀ tó jìn ìmọ̀ tó jẹ́ bí kòókòdó tí ó fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ láti lè fa ìdájọ́ yọ láti lè mú àwọn ìdájọ́ nínú àwọn àdínlà rẹ̀ a jẹ́ sí pé ta bá rí àdínlà ọ̀tọ̀ ní kíyàn mọ ẹ̀rí ọ̀tọ̀ ní kọ́ mọ bí ó ṣe yọ ìdájọ́ nú ẹ̀rí nǹkan yẹn ó pàtàkì gan tí ẹ bá rí ẹ̀rí kan nísìn àyà Kùránì kan àbí hadith wa nabi kan tó sì mọ ẹ̀rí náà èèyàn lè mọ ẹ̀rí kó sì má mọ ìdájọ́ tó wà nú ẹ̀rí àìmọye èèyàn lọ́ha Qur'an lónìí abẹ́ẹ̀kọ́ ni usaf ṣùgbọ́n wọn lè fa ìdájọ́ nínú ha kódà ẹlòmí ò gbọ́tùmọ̀ Qur'an tó háyé ẹlòmí yìí sì gbọ́tùmọ̀ rẹ̀ yé ọkàn gbọ́tùmọ̀ rẹ̀ yé lórí òfurufú ni tán bá ní kí ni ìdájọ́ tó wà nínú kò lè fàdájọ́ kò irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn tó bá mọ ẹ̀rí tán yóò mọ ẹ̀rí dáadáa yóò mọ ẹ̀rí yóò mọ ẹ̀rí nínú alukur'an yóò mọ ẹ̀rí nínú sunna yóò wá lè fa ìdájọ́ yọ nínú àwọn ẹ̀rí yẹn pé pẹ̀lú àyà báyìí o pẹ̀lú hadith báyìí o ìdájọ́ báyìí la lè mú jáde mbẹ̀ ẹni tí yóò jẹ́ mo tẹ́síde irú àwọn nǹkan ìgbọ̀rọ̀ wà lára rẹ̀. ìgbà Sheikh Salih al tó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wa hadha fi al-haqiqati huwa ath-thamaratu fi al-haqiqati huwa wọ́n ní májẹ̀mú yìí májẹ̀mú tá a dóyẹ̀ yìí filhakíkọ̀ wọ́n ní lódodo gangan huwa samaro ó ní èso tí ń bẹ mi gbogbo kéwú tànké gbogbo kéwú tànké àǹfààní tó fẹ́ ṣe wá níta ti torí ẹ̀ kéwú gangan lélẹ́yìí báyìí nígbà tí èèyàn bá kéwú tí ò bá lè fa ìdájọ́ yọ nínú ọ̀rọ̀ Ọlọ́run bá nínú hadith anabi pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run báyìí pẹ̀lú hadith anabi báyìí ìdájọ́ báyìí la lè mú jáde ìwé ẹni bá jẹ́ pé kéwú tó ké yìí kò tí ì ní sámọ́rọ̀ nìyẹn kò tí ì sèso fún nìyẹn pépé ń ta abẹ́ gbogbo kéwú tá ń ké ibi tí abẹ́ fi kéwú sí akasọ̀ lọ òun náà níbi ká lè mú ẹ̀rí ká lè mú ìdájọ́ jáde nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kò yóò láì nísìnyí nítorí ẹ̀ jẹ́ pé ẹ kàn rí pé àwọn afáǹgbà mi wọ́n mú àyà wa wọ́n mú hadith wa wọ́n wà nínú àyà yìí o ìdájọ́ tó jáde ń bẹ̀ ni ẹni tó bá ti ṣerú nǹkan báyìí pẹ̀lú àyà yìí ìdájọ́ báyìí láfún nítorí pé àyà yìí ló jẹ́ ká mọ irú ìdájọ́ tí a fún so ìdájọ́ tí wọ́n yọ nínú àyà yẹn gangan òun gangan ni n tí a fẹ́ lò kò ní báyìí nísìnyí so ọ̀tọ̀ ní ẹ̀rí ọ̀tọ̀ ní ìdájọ́ ta fẹ́ yọ nínú ẹ̀rí naam sheikh ni faqad yakunu al-insanu indahu kullu kullu ma sabaqa min ash-shurut wọ́n ní a lè rí èèyàn tó jẹ́ sí pé gbogbo àwọn mọ́jẹ̀mú márààrún tá a ti ṣáájú kà síwájú eléyìí báyìí gbogbo ẹ lè pèsè lára faqad yakunu al-insanu indahu kullu ma sabaqa min ash-shurut wọ́n ní gbogbo àwọn májẹ̀mú tó ti ṣáájú yẹn a lè rí lára yẹn ń gbà mí lakin la yastati'u an yastanbita lakin la yastati'u an yastanbita àmọ́ wẹ́n ni bẹ́ẹ̀ wá ní ní kápá láti lè fa ìdájọ́ yọ ìgbà míì a lè rí gbogbo májẹ̀mú márùn-ún ti kà lákọ̀ọ́kọ́ lára yẹn ṣùgbọ́n tí májẹ̀mú ẹlẹ́kẹfà yóò bá sí lára rẹ̀ irú ẹni báyìí ò ní lè fa ìdájọ́ yọ nínú ẹ̀rí nínú Qur'an àti nínú hadith kódà kọ́ ma nasikh àti mansukh kọ́ ma wákì ìjìmá kọ́ ma dalalatul alfam kò yẹ báyìí nísìnyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn mẹ́jẹ̀mú tá a ti kà yẹn kọ́ ma gbogbo ẹ̀ pátá so kọ́ ma mufula kọ́ ma muqayyad kọ́ ma khas kọ́ ma am gbogbo àwọn eléyìí báyìí kó mọ̀ èyẹ lè mọ̀ tó ń ti bẹ́ẹ̀ tí ò ní lè fàdájọ́ yọ nínú al-Qur'an tí ò ní lè fàdájọ́ yọ nínú ẹ̀rí wọ́n ní irú ẹni tó bá rí báyìí balhuwa mọ̀kọ́lìdùn ṣéèkì ní irú ẹni báyìí mọ̀kọ́lìdùn láwọn pé kéde mujtahid kọ́ ma aya Quran kórí ẹ̀ máa hó kọ́ gbá lórí ẹ̀ gan kọ́ ma hadith anabi kọ́ ma gbá lórí ẹ̀ ṣùgbọ́n àti fa ìdájọ́ yọ ìdájọ́ ṣẹ̀ríà yọ nínú méjèèjì àbínú àwọn mọ̀sọ́dúrú tẹ̀sírí ìmí náà láti fa ìdájọ́ yọ ń bẹ̀ ó nira fún kò lè ṣe kò ní kápá láti ṣe tó ń ti bẹ́ẹ̀ irú ẹni báyìí mọ̀kọ́lìdùn yóò máa jẹ́ kódà kọ́ ha sọ̀rọ̀ Bukhari mọ̀kọ́lì ní ọmọ jẹ́ kódà kọ́ ha sọ̀rọ̀ Muslim kan kọ́ ha kútùbù síta alukutubu síta gbogbo àwọn tíra mẹ́fẹ̀ẹ̀fà Bukhari Muslim Abu Dawud Tirmidhi Nasa'i Ibn Majah kọ́ ha gbogbo ẹ̀ pátápátá kọ́mọ̀ wa lè fa ìdájọ́ yọ nínú ẹ̀ ìdájọ́ sẹ̀ríyà yọ nínú ẹ̀ àti náà Qur'an mọ̀kọ́lì ní ọmọ jẹ́ tó ń ti gbogbo adúrú tó háì kò yẹ báyìí fi mọ̀kọ́lì tí ọmọ wa jẹ́ yìí ẹ̀dá kò já gbọ́ràn torí ọlọ́ọ̀ba mọ̀kọ́lì tí ọmọ wa jẹ́ àwọn jàbàtà ń sọ nínú nínú ìwà kọ̀wárìjì wọn lọ́hùn wọ́n lẹ́nu tó bá ti ṣe taklid wọ́n lẹ́bọ̀ olóko sí wàlọ́hì ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ sí pé ó burú gẹgbà ni wàlọ́hì ọ̀rọ̀ tó yẹ pé ẹnìkan ò ní sọ àbí kó pé ẹni yẹn nǹkan ó ya wèrè tàbí kó jẹ́ sí wípé ẹ̀sìn yìí dàrú ma lọ́wọ́ pátápátá kíyàn sọ pé kíyàn ṣe tẹ̀kìlìdù ó sì ṣẹbọ ìtumọ̀ ni pé kíyàn tẹ̀lé ìdájọ́ ẹ̀sìn tó gbọ́ lẹ́nu àfà kọ́ wá máa lo ìdájọ́ yẹn pé a gbọ́ lẹ́nu àwọn àfà o wípé nǹkan báyìí ń bẹnu ẹ̀sìn kọ́mọ wá lò ó wọ́n ní wọ́n ló ti ṣẹbọ nìyẹn gbogbo nǹkan lẹ́bọ gbogbo wàláì èmi ò kẹrù àgbá kan àwọn èèyàn báyìí rí láyé ọlọ́run kìlọ̀ sànú gbogbo bó ṣe ń ba ìmọ̀ jẹ́ lélẹ́yìí báyìí insha allah tásìkò bá gbà wá mo kàn lè sọ̀rọ̀ ṣókí lórí ọ̀rọ̀ tó ń pè ní taqlid kò tí yé báyìí nísìnyí táyì bá mọ̀ pé kódà yìí ń bẹnu ẹ̀sìn kí ẹ̀sìn taqlid kò yé báyìí. naam wọ́n ní yakulu ma yakulu hu ghayruhu wọ́n ní rẹni báyìí intawọn ẹlòmíì bá ń sọ nínú ẹ̀sìn lòun náà sọ intawọn afa bá ń sọ ní ọmọ sọ àyẹ̀bẹ̀ kọ́ni nìwọ̀n tó in tí àwọn àfáà bá ti ń sọ òun ni ó máa sọ fún wa pé ah, nǹkan báyìí o àwọn àfáà sọ pé ó tọ́ pẹ̀lú àyà báyìí pẹ̀lú hadith báyìí kò tí iye báyìí nìsín oríkẹ́ fún rẹ̀ ò lè dáfayọ àfìgbà tí wọ́n bá ṣe kéde oríkẹ́ fún rẹ̀ ò lè dẹ́jà pa àgbà tó bá pẹja tó ń gbé fún kọjẹ. naam wọ́n ní amma ayastanbiqo amma ayastanbiqo fala àmọ́ fún àmọ́ kó nǹkan fún rẹ̀ kọ́ wá lè wọnú alukur'an tó wá lè wọnú súnà nẹ́bì láti fàdájọ́ yọ fàlà kò lágbára bẹ́ẹ̀ eléyìí báyìí lọ́pọ̀ jù láwùjọ tiwa àbí ẹ̀kọ́ ni. sọ́mọ sí èèyàn tó yẹ pé àti ka súrọ́tù fátíà gan ó dogun fún un. ìzáàzù <laughs> ní kẹfẹ́ rí pọ̀ náà àwọn ọmọ rẹ̀ nìyẹn. nítorí pé àwọn ọmọ wọ̀nyí àníbẹ̀ kọ́kọ́ wọn lẹ̀ gan ní lágbára wọn lè ká láwọn ọmọ tí ń tẹ̀lé tí àwọn wọ̀nyẹn ṣé àwọn ní ọmọ lọ́nà alukur'an tọ́lọ́mọ tọ́ọ̀bọ̀ tọ́lọ́mọ lọ́nà hadith tọ́lọ́mọ fàdájọ́ yọ sọ́wọ́n ní kàfà bẹ́ẹ̀. <laughs> wọ́n ní gbogbo bẹ́ẹ̀ bá ra translated sílé tẹ́ ń fàdájọ́ yọ ńbẹ̀ yóò ṣèrí bú honestly speaking because ọmọ babalá wàhálà ni èyàn lọ́nà translated ni wọ́n ìyẹn <laughs> lọ́wọ́ àmọ́ ìfàdájọ́ yọ ah, nǹkan ó ṣe ọ́ ọ́ dáná ọ́ so eléyìí báyìí bàbá wàhálà ni so irú ẹni báyìí tí o bá ti ní kápá láti lè fa ìdájọ́ yọ nínú sẹ̀ríà nínú àwọn nínú alukur'an nínú hadith anabi ní tí ọmọ jẹ́ ni muqallid yaqulu ma yaqulu ghayruhu yọ máa sọ táwọn afa bá sọ ni ntẹ́lómi bá sọ náà àwọn afa ni wọ́n máa sọ amma ayastanbiqo fala àmọ́ fúnra rẹ̀ kó nǹkan fúnra rẹ̀ kọ́ wá lọ fa ìdájọ́ yọ kò lè ṣe bẹ́ẹ̀ kò yẹ báyìí nísìnyí so látara báyìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ Ah, nígbàtí sheikh wa ń bọ̀rọ̀ lọ tán bọ̀rọ̀ lọ wọ́n mú àpèjúwe wá nípa ọmọ akẹ́kọ̀ọ́ tó yẹ pé ọha furu rẹ̀ ọha tíra alfuru rẹ̀ títí ibnu muflih wọ́n ní ọha gbogbo ẹ̀ bí tíra yìí ti lágbára tó bí tíra yìí ti pọ̀ tó bí tíra yìí ó gbẹ̀ lọ́ha ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kò lè fa ìdájọ́ kan yọ ń wọ́n ní àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù wá ní àwọn lè má hàn kankan wọ́n lè má hà tó àmọ́ wọ́n ní ìkápá láti fa ìdájọ́ ẹnu ẹ̀rí tiwọn wọ́n ní sẹ́ni káwọn ẹgbẹ́ rẹ̀ máa gbé tíra káàkiri òun náà máa gbé káàkiri pé dákun kí ni ìbùnú mọ́bìlì yìí sọ nínú nǹkan báyìí nínú fùrú ẹ̀ òun wá kà fún wọn tó bá ti kà fún àwọn wàá fàdájọ yọ mẹ́ kò yé báyìí nìsín yìí wọ́n ní irú ẹni alákọ̀ọ́kọ́ tó yẹ pé ọpọlọ ti ẹ̀ mú láti gbé nǹkan rù yẹn àmọ́ kò lè fàdájọ yọ yẹn irú ẹ̀ kìí ṣe mùtítẹ́hìd àmẹ́ni kò yí báyìí ní sìnkú àtàwọn bọ̀rọ̀ lọ wọ́n ní ala kulli hal wọ́n ní ju gbogbo ẹ̀ lọ làbúdà an yakuna inda al-insani milkatun yastati'u biha an yastanbita al-ahkama min al wọ́n ní èèyàn gbọ́dọ̀ ní ìkápá ó gbọ́dọ̀ ní agbára láti lè fa ìdájọ́ yọ nínú àwọn ẹ̀rí tó bá wá nínú al àti sunna nabi sallallahu alaihi wasallam والناس في هذه المسألة يتباينون تباينا عظيما wọ́n ní àwọn èèyàn nípa ọ̀rọ̀ kálẹ̀ fa ìdájọ́ yọ nínú àwọn ẹ̀rí wọ́n yàtọ̀tọ̀ síra wọn ní ìyàtọ̀tọ̀ rẹ pé ó dìnà tefetefe àwọn èèyàn yàtọ̀tọ̀ síra wọn níbi ìníkàpá àti lè gbọ́ àti lè fa ìdájọ́ yọ nínú ẹ̀rí àwọn èèyàn máa ń gbóná jura wọn níbẹ̀. fatajidu ba'da an-nas yastanbitu min al nínú hadith ẹ̀yọ kan báyìí ó lè fa ìdájọ́ fifteen yọ mẹ́ bó ṣe gbárí sí nìyẹn wọ́n ní wa akhar la yastanbitu minhu illa masaila qalila wọ́n ní ẹlòmíì sì ní kò ní lè fàyọ nínú hadithu ju àwọn masailu kéékèèké lọ àwọn tí ó kọlù wọ́n lè fàyọ bóun ṣe gbárí sí nìyẹn aw la yastanbitu minhu illa al-mas'alata allati ẹlòmíì sì ní kò tí ẹ̀rẹ́ fàdájọ́ kankan yọ àyàfin tó bá hàn nínú hadith yẹn nìkan kò mọ̀ ipa àwọn ìdájọ́ kò lè mọ àwọn ìdájọ́ míì tó bá tún sápamọ́ pé tí nǹkan bá wá báyìí irú ìdájọ́ báyìí ló lè gbé wá tí nǹkan bá wá báyìí kò lè mọ àyàfin tó bá kàn hàn ẹnu nǹkan dáàdì jẹ́ bá kàn làmálẹ̀ nìkan lòun lè wí wọ́n ní àwọn èèyàn mọ́ yàtọ̀tọ̀ síra wọn báyìí. wọ́n ní ولهذا ربما يوجد بعض الناس عنده علم قليل من الأحاديث مع كتاب الله عز وجل láàkì yẹsọ̀tẹ́ ìwà yáà rí family masáìl àṣẹ alkẹfìrọ̀ wọ́n nígbà mí ẹ̀lẹ́ rẹ̀ lómi sọ pé ìmọ̀ kékeré ni ó mọ̀ nínú hadith ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ yóò ní kápá láti fa àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ yọ nínú ọ̀wọ́n tó mọ̀ yẹn náà ṣé bá ní sí yìí ẹlòmíì sì ni yóò nímọ̀ nípa hadith tọ́pọ̀ so àmọ́ ìdájọ́ tí ó lè fàyọ ìdájọ́ kékeré ni nam níta fẹ́ fàyọ bí báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé eléyìí tí ṣéèkì ti ṣàlàyé fún wa ó ní pé májẹ̀mú ẹlẹ́kẹfà tó gbọ́dọ̀ wà lára ẹni tí ó jẹ́ mujtahid ó ní pé kó ní ìkápá kó ní nǹkan tí ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kó nímọ̀ lára nímọ̀ tí ó jẹ ìmọ̀ tí ó tẹnu ìmọ̀ tó jìnà tí ó lè máa fi fa ìdájọ́ yọ nínú àwọn ẹ̀rí tí ọba gbé ìdájọ́ wá ilé báyìí pàtàkì gan. naam nítorí àsìkò wa rèé nǹkan kan tó wá ń bẹ tó pàtàkì nígbà tá ń ka na tá ń ka nǹkan tí ẹni tí a pè ní mujtahid àwọn nǹkan tó jọ̀rọ̀ yàn lọ́rùn ẹ̀ wọ́n ní máa yalzamul mujtahida kí làwọn nǹkan tí ó pọn dandan fún ẹni tí ó bá fẹ́ ṣe ìgbìyànjú láti fa ìdájọ́ yọ àbí láti fa ìdájọ́ yọ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wọ́n ní yalzamul mujtahida an yabdula juhdahu wọ́n ní ẹni tó jẹ́ mujtahid ọjọ́ fi ma'rifatil haqqi lórí kó fẹ́ ma òdodo kó sa gbogbo pa rẹ̀ láti ma òdodo kí lọ́wọ́ bá ń sọ kí lànàbí sọ summa yahkumu bima zahara lahu lẹ́yìn tó bá ti wá lè ṣe ìgbìyànjú tó ṣe gbìyànjú tó ṣe gbìyànjú yóò wá mú ìdájọ́ wá pẹ̀lú tó bá hàn sí tí a ah, pẹ̀lú gbogbo gbìyànjú tí mo ṣe lẹ́yìn tí mo wá gbogbo àyà lọ gàràgà tí mo wá gbogbo hadisi lọ tí mo gbogbo àwọn nǹkan tí mo yẹ kí n wò tí mo gbogbo àwọn nǹkan tó sápamọ́ àti tó hàn àti gbogbo ẹ̀ ìdájọ́ tí mo tó hàn sí mi pé a lè fàyọ nínú ẹ̀lẹ́lẹ́ báyìí fàyín asọ́ọ̀bà tó bá wá ṣe déédé tó ṣe kò ń gẹ ìdájọ́ tọ́lọ̀ ọba àríkẹ́lá fẹ́ kó gbé jáde falahu ajron yóò mọ̀ wá ní ládá méjì ajrun ala ijtihadihi yóò ní ládá kó ṣe gbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn wà ajrun ala isabatil haqqi yóò sì ní ládá lórí pé ó ṣe kò ń gẹ déédé òfin ọlọ́run bá tọ́lọ̀ bá fẹ́ kí ó gbé jáde لأن في إصابة الحق إظهارا له وعملا به wọ́n ní torí pé ìṣe kòǹgẹ́ òdodo tí a fẹ́ gbé jáde kò yẹ báyìí sí ìmú òdodo hàn ni à ń fi òdodo à ń fi òdodo hàn fáwọn èèyàn nìyẹn bákan náà ìṣiṣẹ́ tọ̀ òdodo ni wàyín àkùtọ̀ tó bá wá ṣàṣìṣe falahu ajurun wáhídé yóò ní ládàá ẹyọ kan so wàlúkọ́tọ̀ magfurun lahu àṣìṣe tó bá ṣe yẹn ọlọ́ọ̀bà àríkèrè forí ẹ̀jẹ̀ lè kọ́ níhi sallallahu alaihi nítorí gbọ́dọ̀ àná tí ẹni tó jẹ́ olùgbìyànjú ẹni tó jẹ́ olùmọ̀ ńláńlá tó bá gbìyànjú nínú àlámọ̀rí ẹ̀sìn súnmọ́ àsọ́ọ̀bà tí ọwá dọ́gba pẹ̀lú ìdájọ́ ọlọ́run ọba tọ́nà fẹ́ kó gbé jáde falahu ajran ládá méjì ni ọmọ ní wà ìdá hakama fajtahada tó wá wá dájọ́ bákan náà tó gbìyànjú tó fa ìdájọ́ yọ súnmọ́ àkọ́à tó wá ṣàṣìṣe lórí ìdájọ́ tó gbé jáde falahu ajrun yọmọ ní ládá kó gbìyànjú yóò wá máa ní àforíjì yóò máa ní àforíjì lórí pé ó ṣe mistake torí pé kò máa ń mọ̀ ìyapa tọ́ ọlọ́run ọba ó gbìyànjú ni ọlọ́run ọba ò ní kí gbìyànjú rẹ̀ bọ́ sí ni yóò gbàdádá gbìyànjú yóò sì rí àmójú kú opó sàṣìṣe kò ní gbẹ̀sẹ̀ lórí ẹ̀. wọ́n ní wà ilẹ̀ mi yóò zọrọ̀ láhùn lókùnmù wọ́n jọba eléyìí àtàwákòfò wọ́n ní tí ìdájọ́ ọba ti wá lè hàn sí tí ìdájọ́ nǹkan kan ọba ti lè hàn sí wọ́n jọba eléyìí àtàwákòfò wọ́n lọ́jọ́ ọ̀ràn ẹ̀lẹ́ lórí kó kóra dúró nígbà tí ìdájọ́ ọba hàn sí lórí àwọn ẹ̀rí tó rí kò rí ìdájọ́ kankan hàn sí yóò kóra dúró ni kò ní wí nkankan. wàjáàzà ka eléèdù ìná yìí zìn mùsítáìdù náà lè ṣe tẹ̀kílìdù ńgbà yẹn ẹni tó jẹ́ mùsítáìdù náà nígbà tó bá gbìyànjú lórí àlámọ̀rí kan tí òdodo ọ̀wá hàn sí tí ìdájọ́ yẹn hàn sí wọ́n nígbà yẹn ah, masala yìí o nǹkan tí mọ̀ mẹ́líkì yóò wá lọ ṣe tẹ̀kílídù àwọn tó ṣáájú ẹ̀ pé masala yìí o nǹkan tí lágbájá sọ ń pa rẹ̀ lélẹ̀ báyìí yóò ṣe tẹ̀kílídù gbà yẹn lè dọ̀rú rọ̀ wọ́n ní torí pé ó ti jọ́ ọ̀rọ̀ yàn fún kó ṣe tẹ̀kílídù gbà yẹn àbí ṣé kò wá ní tẹ̀lé kò ní ṣe lọ́wọ́ ba lórí àlámọ̀rí yẹn ni yóò ṣe lọ́wọ́ ba nǹkan kan léyìí fi ṣe lọ́wọ́ ba ó dẹ̀ ti gbìyànjú láti mọ ìdájọ́ yẹn kò rí mà yóò wá lọ tẹ̀lé ìdájọ́ àwọn tó ṣe kíni àwọn tó ṣáájú ẹ̀ tọ́jú ẹni rẹ̀. nam eléyìí báyìí májẹ̀mú kan tí àmì nǹkan kan tó pàtàkì ní lọ́rùn mujtahid ìgbà tí yóò sọ́ọ́lì tèmi ń ṣàlàyé ẹ̀ wọ́n ní wàlmùkọ́lìdù la yahtaju la ta'bin wọ́n ní ẹni tó bá jẹ́ mùkọ́lì ẹni tó yẹ pé ń tẹ̀lé àwọn ẹni ṣáájú ni àwọn olùmọ̀ ló ń tẹ̀lé wọ́n ní la yahtaju la ta'bin wọ́n ló ń wò nídìí kó máa ṣe wàhálà lórí àlámọ̀rí ẹ̀sìn tiẹ̀ kó máa ṣe wàhálà lórí pé ó fẹ́ mọ ìdájọ́ pé kí lọ́wọ́ bá sọ́ńbì kí lánàbí sọ́ńbì kò ní ní sẹ́yìn lọ́wọ́ kò ní dìdààmú kankan fọwọ́ yẹ sàlù fúlànà wọ́n ní yọ̀nà máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn ni yọ̀nà máa bèèrè lọ́wọ́ èèyàn pé ẹ̀dá kún kí ni ìdájọ́ nǹkan báyìí àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ní àwòyẹ kùdú alkitaba fúlànì wọ́n yẹ kùmí mà fíhì tàbí kọ́mú tíra àfa alágbájá kọ́ máa kà á kó sì máa fi àwọn tó wà nú ẹ̀sìn ìdájọ́ torí pé òun ọ̀lọ́nà míì tó lè fi mọ ìdájọ́ ẹ̀sìn ju pé kó bíyàn léèrè lọ àbí kọ́ lọ kàánú tíra òun ò lè wọnú kùránì straight kọ́ wọnú àdìsí straight yóò sọnù síréètì ni ẹ àbí ẹ̀kọ́ ni so yóò lọ wọnú yóò lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ olùmọ̀ táwọn lè wọnú kùránì síréètì tẹ́lẹ̀ wọnú hadith síréètì tí wọ́n tán jẹ́ lakin al-mujtahid bihajati ila badli al-juhdi fi ma'rifati al-haqq wọ́n ní àmẹ́ tó bá jẹ́ mujtahid ń tiẹ̀ òun ní bùkátà lọ síbi láti mọ òdodo láti mọ òdodo wàyí ìzà abájàlá bí ìdáhù wọ̀rọ̀ ọjà àdílẹ̀tà wọ́n ní tó bá abábasago apá rẹ̀ tó sì yí àwọn ẹ̀rí wò wọ̀rọ̀ ọjà àkàlámẹ̀lú ìlẹ̀mà tó dẹ̀ yí ọ̀rọ̀ àwọn afáwò wàtàbáyà láwùl hapù tí òdodo wá hàn sí wájàbá àríyà ń yàkùmọ̀ bíhì ó ti dọ̀rọ̀ yẹn lé lórí kó ṣe kéne kó dájọ́ pẹ̀lú òdodo yẹn kò yí báyìí nísìnyí so lè báyìí ní nǹkan tí ọjọ́ rẹ̀ lórí al-mujtahid báyìí nísìnyí tọ́ba wá dájọ́ lórí ẹ̀ tọ́ba wá gbà á tó ṣe déédéé nǹkan tọ́lọ̀ ọba àdìgbà fẹ́ kí ó rí àbí ìdájọ́ tọ́lọ̀ ọba àdìgbà fẹ́ kó gbé jáde irú ẹni báyìí yóò ní ládá méjì tó bá jẹ́ pé kò ṣe déédéé tó bá ṣàṣìṣe yóò ní ládá ẹyọ kan yóò sì ráforíjì lórí àṣìṣe tó ṣe yẹn naam lẹ́yìn tá a ti ka gbọ́ àwọn eré báyìí àwọn kankan wá ń bẹ ta láti mọ̀ nípa nípa ìtọ́jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn al ni wípé tí ẹni tó bá jẹ́ olùgbìyànjú nípa àlámọ̀rí ẹ̀sìn tó bá wu ẹ̀rí lọ gàràgà tó wo lọ sótò tó yí sọ́hùn tó yí sósì tó yí síwájú tó yí sẹ́yìn tó wo lọ tó wo bọ̀ tí ìdájọ́ kankan bá ti hàn sí yóò kóra dúró ni yóò wá lọ ṣe tẹ̀kílíìdì yóò lọ kọ́ sí àwọn ẹni tó ṣáájú ẹ̀ kí ni wọ́n sọ. in tí wọ́n sọ yẹn lòun náà padà fi dájọ́ nítorí pé òun fúnra rẹ̀ ò láti òdodo ọ̀ràn sí kò níkápá láti fa ìdájọ́ yọ láàyè yẹn nìyẹn yóò lọ sí tẹ̀kílì ìdọ̀lù mi a jẹ́ pé lè jẹ́ kọ́ náà gbà mí. eléyìí báyìí tó bá jẹ́ sí wípé ó ti wá yẹ ẹ̀rí wò ó wo ó wo ó wá ọlọ́wọ́ bá lékelá ní kẹ́lòmí padà wá tájí pé à ń tó ṣe yìí o ó tàṣìṣe ní o ṣe ń pé mùtíṣẹ́ ìrùjẹ́ anábìjẹ́ kó yá pé ó lè right ó dẹ̀ lè wrong anábìjẹ́ kó yá pé mùtíṣẹ́ ìdí ṣe màṣúù kìí ṣe ẹni tí ò lè ṣàṣìṣe láíláí ó lè ṣe dọ́gbandọ́gba pẹ̀lú òfin ọlọ́ọ̀bá tó lọ́n fẹ́ kó gbé jáde yọgbà aládá méjì ó sì lè wrong so nígbà tó jẹ́ pọ́ ti lè wrong yẹn tó bá wá rí ẹlòmíì tóun bá wá sàlàyé fún pé ìdájọ́ tó mú jáde yìí o ó rọ́ǹgì pẹ̀lú ẹ̀rí báyìí pẹ̀lú ẹ̀rí báyìí tí ẹ̀rí ẹ̀dẹ̀ clear ó dọ̀ràn yẹn lórí mo yẹn kọ́ padà síbi ẹ̀rí yẹn kò yé báyìí nísìnyí ó yẹn lórí ẹ̀kọ́ padà síbi ẹ̀rí kò gbọ́dọ̀ ọwọ́ rẹ̀ ni ta ní ọwọ́ rẹ̀ ni ta lólobó ọwọ́ rẹ̀ ni ta jí ó rẹ̀ ni pé sákìyèsí gbà ìtẹ̀ sọ́ńbì àkàràmọ̀kùnmọ̀ lọ nǹkan yìí o ó láṣìṣe o pẹ̀lú ẹ̀rí báyìí pẹ̀lú ẹ̀rí báyìí ó dẹ̀bà ìyána rẹ̀ ẹ̀rí yẹn dẹ̀ clear ọwọ́ sọ̀rí ẹ̀rí yẹn lọ straight kò yé báyìí nísìnyí so ọjọ́ rẹ̀ lórí ẹ̀kọ́ padà ibi báyìí ó ní jàbàtà sọ kátàkátà jàbàtà ní kódà tó bá jẹ́ sí wípé mòtítẹ́ ìdùbá rí ẹ̀rí ó lè má padà ó ní kò sí nǹkankan ìtumọ̀ yìí pé ẹni tó jẹ́ mùsẹ́ẹ̀dì lè máa yapa kìtàbù àti súnà nítorí pé láti dépò mùsẹ́ẹ̀dì yẹn so ayé pé bẹ́yẹn bá ti dépò mùsẹ́ẹ̀dì báyìí ó lè máa fagbọ́ ọlọ́run bá yanu eléyìí báyìí ànábì ò wí bẹ́ẹ̀ kò sẹ́ni tó sì wí bẹ́ẹ̀ nínú àwọn àfà kíní tí mo ní mo fẹ́ ká fi play ibẹ̀ yẹn kò yẹ báyìí nísìnyí so mo fẹ́ kí a gbọ́ ibi tó ti sọ bẹ́ẹ̀ bó jẹ́ jẹ́ pé a ti play rẹ̀ náà bóyá ní ọ̀sẹ̀ tó lọ kò yẹ báyìí nísìnyí ṣùgbọ́n fún àǹfààní ẹni tí ò ní gbọ́ kí sẹ́kítọ̀ ṣẹ̀tọ́ lọ tó yẹ pé eré báyìí tí à ń ṣe lọ́wọ́ yìí ni ó gbọ́ àti fún àǹfààní ẹni tí ò wá nígbà yẹn tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sìn ni ẹ jẹ́ kí n plé rẹ̀ kẹ́yìn náà fi ti ara yín gbọ́ ibi tọkùnrin ti sọ yìí pé kódà tí mo ti sẹ́yìn bá rí ẹ̀rí tó hàn sí báyìí tó ta ko ti ń sọ tí ò bá padà ó ní kò jẹ́ nǹkan kan ó sá máa ń rúgbẹ lọ ẹjọ́ ní sábà ń sìn òun náà lọ́fà ló fi jẹ́ pé sẹ́yìn pé jàbá ṣe mo ti sẹ́yìn kódà kì í sàfà tẹ̀pólòdò ni tóun ti bẹ́ẹ̀ tí ẹ bá tó bá rí ẹ̀rí báyìí tẹ́ bá fi ẹ̀rí hàn lórí tí ń sọ pé ń tọ́sọ yí ọ̀dà yóò máa rún gbẹ lọ ni nǹkan tó fà á ni pé ó ti gbà wípé bọ́ bá fẹ̀rí hàn yẹn gan o lè máa rún gbẹ lọ kọ́ ọmọ gbà kọ́ ọmọ lagídí kọ́ ọmọ bá lọ bẹ́ẹ̀ adẹ́kọ́ ni ló fi jẹ́ pé kò sí nǹkan tẹ́ ẹ lè pè é sákìyèsí láyé wípé ń tọ́sọ yí ọ̀tà kẹ̀rí ẹ̀rí rẹ̀ tí ó gbà láyé yóò máa fagídí dìfẹ́ndì ẹ̀ lọ́bẹ̀ ni kí ló fà nítorí ìròrí burúkú ti ń bẹ fún yìí ni ẹ̀yin náà gbọ́ bó ṣe wí ẹgbẹ́ bó ṣe wí. níbi báyìí oúnjẹ kọ́ yọ wípé bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùtítẹ́ yìí nǹkan o tó bá ti ṣàlàyé fún tí o bá ti gbọ́ àbí tẹ́rì bá ti hàn sí o lè má mú tí ó yapa ẹ̀rí yẹn bẹ́ẹ̀ yẹn báyìí yapa ẹ̀rí yóò di àlọ́dọ̀ ọlọ́run ba kò yẹ báyìí excuse tó lè wà fún yẹn ni pé kò rí ẹ̀rí yẹn àbí ó ti ẹ̀rí yẹn gbọ́ kò yẹ báyìí ẹ̀rí wá hàn sí pé bó ṣe rí lélẹ̀ ó tó wá yapa rẹ̀ wá ń bá a lọ bẹ́ẹ̀ wàhálà ni ẹgbọ́ bó ṣe wí. ẹgbẹ́ tó jẹ́ mùtítẹ́

kò jẹ́ nǹkan kan ẹ̀sìn tó wájú kò ṣáájú tí o bá padà àmì tó wájú bí àfíjà ẹgbẹ́ mi ti wà ní ìsìn kò jẹ́ ìdí ni mímu. ọ̀hún yẹn jù. nǹkan tó wà. àwọn oṣù bẹ̀rẹ̀ lásẹ̀ gbọ́ báyìí ó tún wáá pín méjì inshàlá mò ń bọ̀ wá síbẹ̀ yẹn lọ́lẹ́ pẹ̀lú gbọ́lọ́mba ó ní tó jẹ́ pé níbi àkàmù ni kódà kẹ́rì ẹ̀ hàn sí ó lè má padà kọjá nǹkan kan kọ́ máa bá lọ bẹ́ẹ̀ kọ́ máa bá jákujàku tí ń ṣe yẹn tó sọ yẹn kọ́ máa bá lọ bẹ́ẹ̀ ó ní kódà tẹ́lẹ̀ bá hàn sí tí ò bá padà ó ní kò jẹ́ nǹkan abẹ́ẹ̀kọ́ ni ó ní kò jẹ́ anything tó bá jẹ́ pé níbi ahkam ni àmọ́ níbi àkídà ẹ̀ẹ̀mẹ̀ka ti ń pè ní ahkam tó bá jẹ́ níbi ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ bá ti tàlùwàlá ọ̀rọ̀ bá ti fẹ́yàwó ọ̀rọ̀ nípa rìbá jíjẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní gbogbo àwọn nǹkan tó jọba yẹn iná pè ní ahkam ní tí ó bá ti níṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn tí ò níṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ àdìsọ́kàn wa ọ̀rọ̀ àkídà ní tí ó bá ti níṣe pẹ̀lú ẹ̀ ní pè ní ọ̀rọ̀ ahkam ìtumọ̀ ni pé ahkam o ẹ lè máa fagbọ́ náà ọba yánbẹ̀ lọ ọba wù yín ọba wù yín gan ẹ lè ní káwọn èèyàn máa kírun márùn tọ́ba sọ fún yín pé mẹ́rin ni tẹ́ ẹ̀ bá gbọ́ kò sí nǹkan kan ẹ máa bá lọ bẹ́ẹ̀ gbogbo fájọ́ aburúkú yín ẹ máa wí lọ bẹ́ẹ̀ naam <laughs> o ti baba ló ti ní day down system tó ń tẹ̀lé ó ti ní àwọn nǹkan tó gbé kalẹ̀ fúnra ara rẹ̀ sọ báyìí ọ̀rọ̀ burúkú nìyẹn kódà ká yàtọ̀ láàrin ahkam àti àkídà ká sọ wípé níbi ahkam o èèyàn lè ṣe níbi ọ̀rọ̀ tí ò fún ni wo ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n plé ọ̀rọ̀ Sheikh Al-Albani ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ Sheikh Al-Albani fún wa lórí ẹ̀ ibi tí Sheikh Al-Albani ti kọ́ fọ́ lẹ́nu fún wípé kéèyàn sọ wípé èèyàn lè ṣe ijtihad a lè ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ ahkam ọ̀rọ̀ tí yóò bá sì sọ̀rọ̀ àkídà ibẹ̀ nìkan láti lè ṣe ìgbìyànjú láyé ti gba ìgbìyànjú èèyàn lè ṣe ìgbìyànjú níbi ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tí jàbàtà sọ yẹn wallahi kò sí ẹ̀rí kankan fún un kìtàbà ti súnà kò sí ẹ̀rí ẹyọ kan báyìí fún un kìtàbà ti súnà nǹkan láti ìtànàbí sallallahu alaihi wasallam sọ ó ní pé idha hakama al-hakimu fajtahada fa asaba arábìnrin tí ẹni tó jẹ́ olùmọ̀gbà tó bá gbìyànjú tó bá wá fi mú ìdájọ́ kan wá nínú àlámọ̀rí ẹ̀sìn idha hakama al-hakimu fajtahada fa asaba tí ó wá ṣe kòǹgẹ́ òfin ọlọ́run ọba gẹ́gẹ́ tọ́lọ́run bá fẹ́ kí ó wáyé falahu ajran dáadáa méjì ní ọmọ ní ẹ̀dàkùn níbo lànàbì ti sọ wípé nínú àkáàmù ní o kò bọ́nu àkídà níbi àdísù yìí níbo lànàbì ti ṣe yàtọ̀ láàrin àkáàmù àti àkídà ìdá hakama alhakimu fajtahada ànábì ní tí ẹni tó jẹ́ olùmọ̀gbà nínú àlámọ̀rí ẹ̀sìn tó tó ṣe adájọ́ ní kóòtù tí ó bá ṣe tó bá gbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn tó wá ṣe kòǹgẹ́ òfin ọlọ́wọ́ anábì ọ̀sọ́ pé tó ṣe ìgbìyànjú lórí ọ̀rọ̀ àlámẹ̀rí tí è ṣe àkídà kò sí àkùrán tó wí bẹ́ẹ̀ rí láyé kò sí àdìs anábì tó wí bẹ́ẹ̀ rí ń challenge gbogbo àmọ́ ń fún ẹni pè ní níjà pé ẹ̀rí wo ló sọ fún wa wípé ìyàtọ̀ ń bẹ láàrin ahkam àti àkídà níbi ọ̀rọ̀ ijtihad níbi ọ̀rọ̀ kágbìyànjú lórí ẹ̀sìn tó sọ pé níbi àkàmù ní kárasẹ́ ijtihad kí a lè ṣe bí àkídà ẹ̀rí wo ló sọ bẹ́ẹ̀ wallahi kò ẹ̀rí kankan kò sí ẹ̀rí kankan níjọ́ tó bá rí ẹ̀rí náà mú wá náà ni màá gbà yí pé ọmọ kéwu níjọ́ tí jàbàtà bá rí ẹ̀rí yẹn mú wá níjọ́ yẹn màá gbà pé ọmọ kéwu kò yí báyìí nísì kò lè rí mú wá ń gbèsè ayé rẹ̀ torí pé nǹkan tí ò ni nǹkan tí ò sí kò sí rárá fẹ́ mú so àyàfi tí ọba máa sọ ìsọkúsọ tí ó tó mú lọ́yà so kò sí ń ẹ máa wò Sheikh Al-Albani nínú mawsu'at Al-Albani fil aqida mawsu'at Al-Albani fil aqida Sheikh Al-Albani ṣàlàyé ọ̀rọ̀ yìí ń bẹ nígbà tó bí wọ́n léèrè nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ijtihad náà mo ní ká lọ wo mawsu'at Al-Albani fil aqida òun náà mo fẹ́ gbìyànjú àti débi tó wà jáde yìí ká lọ wo page seven hundred and seventy nine I mean seven hundred and ninety seven mujalladu ẹlẹ́ẹ̀karùn-ún volume five ìdí ẹlẹ́ẹ̀karùn-ún ojú ewé seven hundred and ninety seven wọ́n fi ṣéèkì léèrè pé wọ́n ní báábù manṣáàlá fi masalatin akọ̀díyà wọ́n ní ojúpọ̀nà ẹsẹ̀ ọ̀rọ̀ ọgbà ọ̀rọ̀ tó wà fún ẹni tó bá wọ́nyìn tóun nìkan dádó tí ó tẹ̀lé àwọn èèyàn lọ níbi ọ̀rọ̀ àkídà tó bá ìtumọ̀ ẹ̀ pé kò tẹ̀lé àwọn yòókù òun nìkan dádúró kò yẹ báyìí nísìnyí so ẹni tóun nìkan dá dúró tóun nìkan dá yapa tó yapa sí àwọn yòókù níbi ọ̀rọ̀ àkídà hal yu'addu dhallan am mujtahidan wọ́n ní sáà kàrú ẹni báyìí kó ẹni àánú ní àbá àkàkọ́ ẹni tí ń gbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn tí ò ní lẹ́sẹ̀ àníṣẹ́ ẹni tó yapa àwọn yòókù tóun nìkan dá dúró lórí ọ̀rọ̀ àkídà ṣé àkàkẹ́ni àánú ní àbí àkàkúkẹ́ ni olùgbìyànjú tí ò lẹ́sẹ̀ su'al wọ́n fẹ́ bèrè bèrè lábẹ́ báàbù tàwa yìí ìdá ṣáza ìmáàmù minal àìmà wọ́n ní tí wọ́n ní tí aṣíwájú kan nínú àwọn aṣíwájú àwọn àfà olùmọ̀ ńlá kan nínú àwọn olùmọ̀ tóun nìkan bá yapa tó dádúró fi amúrin min umúri àkídà nínú àlámọ̀rí kan nínú àwọn àlámọ̀rí àkídà gẹ́gẹ́ bí a ṣe rí tí ibùn hajaru yapa gẹ́gẹ́ bí a ṣe rí tí àwọn àyímọ̀ yòókù náà míì náà tó yẹ sí pé wọ́n yapa àwọn sálàf níbi ọ̀rọ̀ àwọn apá kan nínú ọ̀rọ̀ àkídà wọ́n ní tabaríwo olùmọ̀ báyìí tó yẹ sí pé ó dájú ó yapa àwọn yòókù fi amúri min umuri àkídà káàna fi báàbù sìfàtì wọ́n ní tó yẹ sí pé àwọn àlámọ̀rí àkídà yìí nípa ọ̀ọ́ ọjẹ́ ìkan nínú àwọn apá kan sìfàtì tẹ̀ǹpẹ́ sí Ibn Hajar kó sí náà nìyẹn nípa àwọn apá kan ìròyìn ọba oní ọgbà wọlé fahal yakunu dọ́ọ̀lán amujtahidan wàláhù ajrun wọ́n ní sẹ́rọ ẹni báyìí ẹni ànù láàkásí ni gẹ́gẹ́ bí jàbàtà ṣe máa ń kà wọ́n àbí ẹni tó gbìyànjú tí ó tó ní ládàá tí ò ní lẹ́sẹ̀ mo rò pé ìbéèrè yẹn dáhùn wọ́n ni yá ẹni bí imam aláàlì wọ́n ni sẹ́ni tó gbàlérò pẹ̀lú ìmáàmù ni ẹni tó nímọ̀ kí sẹ́ni tí ìkàn sáájú lásán tó ń gan fúnra ẹ̀ gan kò nímọ̀ ìkàn sáájú ni wọ́n ni sẹ́kẹ̀ ṣe ìmáàmù tí ń sáájú wa kírun ẹni tó ní torí ìmáàmù lè máa sáájú wa kírun gbà mí kọ́mọ́ nímọ̀ abẹ́ẹ̀kọ́ ní sáà àìmọye ìmáàmù tí ń sáájú kírun tí ò nímọ̀ ó dàtọ́ yẹ pé bóńgá bá dáran kọ̀bílẹ̀ àti bàdí kò nímọ̀ bí ó ṣe yẹjú abẹ́ẹ̀kọ́ ní sáà ni wọ́n ni lọ́gbàlérò ni àbí ẹni tó jẹ́ olùmọ̀ lọ́gbà lérò pẹ̀lú ìmáàmù yẹn torí ẹni tó jẹ́ olùmọ̀ ìmáàmù ni ẹni tí ń ṣáájú kírun fún ni ìmáàmù náà ni kódà ẹni tí ń darí àlámọ̀rí inú ilé ìmáàmù lòun náà nú rẹ̀ àbí kìí ṣe ìmáàmù ni ẹni àkọ́kọ́ náà ń pè ní ìmáàmù ẹni àkọ́kọ́ ta àtiwájú náà ń pè ní ìmáàmù wọ́n ní sẹ́ǹkà tó gbà lérò pẹ̀lú ìmáàmù ní olùmọ̀ mọ̀dákọ́là ẹni yìí wá ṣe kí ni ẹni yìí wá ó sáré kó sínú ọ̀rọ̀ yẹn mọ̀dákọ́là ni pé kí èèyàn interrupt kò yẹ báyìí nísìnyí kéèyàn máa sọ̀rọ̀ lọ kẹsàrí gé ọ̀rọ̀ yẹn máa lẹ́nu kẹ́ interrupt wọ́n á interrupt ó ní naam ó ní bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni olùmọ̀ náà ni mo gbà lérò pẹ̀lú ìmáàmù tí mo sọ àṣe sheikh wa dáhùn pé tòmù tí wàá gbọ́n tó sọ yí báyìí aljawabu an hadha su'al wọ́n ní ìdáhùn lórí ìbéèrè tó béèrè yìí yata'allaqu bi mithli qawlihi alayhi salatu wassalam wọ́n ní ó ní ṣe ó ní ìbátan papọ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú gbólóhùn ànábì tó sọ wípé idha hakama al-hakimu fàṣtáhàdà tí olùmọ̀gbà tó bá gbìyànjú lórí alámọ̀rí ẹ̀sìn kan láti mú ìdájọ́ jáde fa àsọ́ọ̀bà fàláwù àjọrọ̀n tó bá ṣe tó bá ṣe kò ń gẹ òfin ọlọ́run ọba yóò gba ládá méjì wà in akhtọ̀ àfàláwù àjọrùn wáhì àmọ́ tó bá ṣe tó bá sàyìn ṣe yóò gba ládá yọ kan. zálìkà anna hadha hadith sheikh ni eléyìí wọ́n ní bó ti ẹ̀jẹ́ sí pé hadithu yìí lọ́dọ̀ àwọn àfà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ó gbajúmọ̀ yìí pé wọ́n máa ń lò ó síbi ọ̀rọ̀ al-ahkamu shari'iyya àwọn ìdájọ́ tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ìdájọ́ ṣẹ̀ríà tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà wal masail allati yusammawnaha bil masail al والمسائل التي يسمونها يسمونها بالمسائل الفرعية àti àwọn masáìlì tó níṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀rí ẹ̀sìn tó ẹ́kọ́ níṣe pẹ̀lú àwọn nǹkan tí è ṣe ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ẹ́ wàlmasáìlì alẹ́tì yusammunaha bilmasáìlì fọ̀rìyàtì dúnà sí ìmáìlì hadal hadisi filmasáìlì usuliyati awilẹ̀ àdìsù yìí síbi àwọn àlámọ̀rí ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ àkídà wọ́n ní bó jẹ̀jẹ́ pé àwọn àfáà mi ń lo àdìsù yìí síbẹ̀ tí wọ́n kí ń lo sórí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n ní wa in kana ní bó jẹ̀jẹ́ wọ́n ní àmọ́ inú tí ò síyèméjì nínú ẹ̀ tí ò síyè méjì kankan níbẹ̀ ni pé anna haditha wípé hadith ta kà yìí yashmulu ijtihada fi kullin min al-amrayn al-mazkurayn wọ́n ní ó kó sínú iṣẹ́ ìgbìyànjú nínú àlámọ̀rí ẹ̀sìn nínú àwọn àlámọ̀rí méjèèjì ta sọ yìí ni ọ̀tọ̀rọ̀ àkáàmù ni ó àtọ̀rọ̀ àkídà ni nítorí kò sí dẹ̀lílù kankan tàbí lè sọ wípé ọ̀rọ̀ àkáàmù nìkan ni hadith ń bá wí wọ́n ní hadith ń kọ́ wọ́n ló kó méjèèjì sínú ni ayé wọ́n ní táwọn sọ ni pé sàwáhùn tánà fọ́rọ̀án àwọn aslan wọ́n ní kọ̀bá àjẹ́sí wípé alámẹ̀rí ẹ̀sìn tí ó jẹ́ ẹ tó tún ni kọ̀bá sì jẹ́ ìpìlẹ̀ gbogbo ẹ̀ ní àdìsí kó sínú wọ́n ní kọ̀bá àjẹ́ àkídà tán àwọn hukman fiqhiyyan kọ̀bá àjẹ́ nípa àkídà ní o àbídájọ́ fiqhi almuhim wọ́n tó pàtàkì ni pé annal alima muslima pé olùmọ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n ní olùmọ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n ní irú èèyàn báyìí a kì ń bá wọn lò báyẹn wà innama yastahidu fi ma'rifati hukmi rabbihi wọ́n ní irú àwọn báyìí wọ́n máa ń gbìyànjú láti mọ ìdájọ́ ọlọ́run ọba ni fi kulli ma kallafa Allahu azza wa jalla bihi wọ́n ní níbi gbogbo nǹkan tọ́lọ́run ọba àlékè ọlá tó láàbọ̀ àwọn èèyàn lọ́rùn pé ká máa ṣe kọ̀bá jẹ́ nípa àwọn àlámọ̀rí ìpìlẹ̀sìn ní àbáwọn ilé tí ṣe ìpìlẹ̀sìn wọ́n ní bákan náà kọ̀bá jẹ́ ọ̀rọ̀ fíkì ni àbí kọ̀bá jẹ́ ọ̀rọ̀ àkídà wọ́n ní wa ma'lumun anna Allah azza wa jalla yaqulu fi sarihi al-Qur'an wọ́n á tún mẹ́rin mi pé in tó dẹ̀ in tá a dẹ̀ pé ọlọ́run ní kílá ọjọ́ àkídà ni ọjọ́ àkàmù ni àyàfìgbà tá a bá gbé òtítẹ́ dìde sí i so nǹkan ṣe kàlàlùbá ní sàlàyé fún wọn bí báyìí òun ni wípé àdìsù yìí ń kọ́ o gbogbo àlámọ̀rí ẹ̀sìn ló kó sínú kò bá jẹ́ nínú ọ̀rọ̀ àwọn tí ó ní ṣe pẹ̀lú ìdájọ́ eléyìí tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà nìyẹn bá ṣe ìṣìhádù ni ó wọlé kò bá jẹ́ nínú ọ̀rọ̀ àkídà nìyẹn bá ṣe ìṣìhádù ni bá láìfi káwá ṣe yàtọ̀ láàrin wípé ọ̀rọ̀ ìṣìhádù yọ́ ma wọnú àkáàmù nìkan kò ní ma wọnú àkídà eléyìí báyìí ọ̀rọ̀ kan ni tí ò sí dẹ̀lílù fún gẹ́gẹ́ bí Sheikh Al-Albani sọ kí wá ní dẹ̀lílù Sheikh Al-Albani torí jàbàtà ní àwọn àfáà tán sọrú ẹ̀ tán ní a lè ṣe ìṣìhádù níbi ọ̀rọ̀ àkídà náà ó ní wọn lẹ́rìí kí ni ẹ̀rí tí Sheikh al mú wá hadith yẹn gangan náà ni idha hakama al-hakimu fajtahada fa asaba falahu ajran tí ẹni tí ó jẹ́ olùmọ̀gbà tó bá ṣègbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn tó wá ṣe dédé òfin ọlọ́run ọba yóò gba ládá méjì ẹ rí wípé ànábì ò ṣe yàtọ̀ láàrin àlámọ̀rí ẹ̀sìn kan sí kejì gbogbo àlámọ̀rí ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam sọ tí eléyìí báyìí jẹ́ nǹkan tí a ń láti mọ̀ náà nínú àwọn nǹkan tí a tún láti mọ̀ ní ẹnu wọn bá ibi tí àsìkò kù sí báyìí òun ni wípé mo ní mo fẹ́ ṣàlàyé fún wa àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ al-muqallid ẹni tí ó jẹ́ ẹni tí ó máa tẹ̀lé àwọn ẹni ṣáájú tó yẹ pé kò lè dá ìdájọ́ mú nínú ẹ̀sìn yóò máa béèrè ni ǹjẹ́ irú ẹni báyìí ṣé ṣírìkù ló kó sí ṣé ẹbọ ló kó sí tó bá ti béèrè ìdájọ́ lọ́dọ̀ àáfà ẹ̀sìn tó ní ìfọ̀kànbalẹ̀ sí wípé ó nímọ̀ nípa ṣẹ̀ríà tó wá tẹ̀lé ntẹ́ni yìí wí kódà kọ́ máa mọ ẹ̀rí tẹ́ni yẹn sọ kò sí yẹ báyìí nísìn kódà kọ́ máa mọ ẹ̀rí tẹ́ni yẹn gbára ọkàn fọkàbalẹ̀ wípé ẹni yìí mọ̀ mọ̀ pé ẹni tó dúró dédé ni ẹni tó yẹ pé kìí sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu ni ìmọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí nínú kìtàbà àti súnà ni ọwọ́ abílẹ̀ rẹ̀ pé ẹ̀dá kan ìgbà míì wọn máa bèèrè yẹn léèrè lórí fóònù pé ẹ̀dá kan àfà ìdájọ́ kí ni ìdájọ́ nǹkan báyìí nínú nǹkan báyìí nínú ẹni tó dẹ̀ tó dẹ̀ pè yí yóò ti tẹ́ lọ́rùn tó pò ti mọ̀ pé tó ń béèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ń kọ́ o ẹni tọ́kàn balẹ̀ lórí ẹ̀ pé kò ní sọ̀rọ̀ fẹ́nu ni ọ̀pọ̀lọpọ̀ àwọn fàtáwà àwọn àfáà bí dèṣe máa ń rí ni ẹ̀ kò yẹ báyìí nísìn wọ́n kàn béèrè wọ́n dẹ̀ dáhùn wọ́n kàn béèrè wọ́n sì dáhùn àríwẹ̀ ni so a ti mọ̀ pé kò ní sọ̀rọ̀ mi ní sàlàyé nǹkan pé ní àtẹ̀kìlì láti pilẹ̀ àmọ́ nǹkan méjì kan bẹ májẹ̀mú méjì kan bẹ tó yẹ pé ó lè mú yẹn ṣe tẹ̀kìlì méjèèjì mo fẹ́ sàlàyé insha allah lẹ́nu wọn bá sókè àsìkò tó kù. tí a bá lọ wo page five hundred and twenty one nínú tírà yìí sharh usuli sharh usuli min ilmi usul sharh usul min ilmi usul tá a bá lọ wo nínú page five hundred and twenty one nínú tírà náà. sheikh sọ pé yakunu taqlidu fi mawdu'ayn yakunu taklidu fi mawdi'ain wọ́n ní ìmá kọ́sí àwọn ìmá tẹ̀lé àwọn èèyàn ọ̀nà méjì ní ti máa ń wáyé alákọ̀ọ́kọ́ al-awwal an yakuna al-muqallidu amiyan la yastati'u ma'rifata al-hukmi bi nafsihi kọjá sí pé ẹni tó kan ó jẹ́ tí ò mọ̀ kéwú nítorí pé ní àmì nìyẹn àyẹ̀kún ní mùkọ́lìdù mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé kó jẹ́ pé ẹni tí ó tẹ̀lé èèyàn lórí àlámọ̀rí ẹ̀sìn ẹni tó fẹ́ tẹ̀lé àfà kó jẹ́ ẹni tí ò nímọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn láyé sẹ̀fín ìmọ̀rí pàtàkì hukmi bí nafsihi òun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ò lè mọ kò lè mọ ìdájọ́ kò lè mọ ìdájọ́ ṣẹ̀ríà fúnra ara rẹ̀ ẹ́ fàfọ́rùdùhù àtẹ̀kìlì ṣéèkì ní ìtọ́jọ́ rẹ̀ yẹn tiẹ̀ ni pé kó máa tẹ̀lé àwọn tí wọ́n mọ̀ àbí èèyàn tí ò kéwú tí ò mọ ìdájọ́ ṣẹ̀ríà nípa nkankan sóhun láàánú kọ́ padà sínú alukur'an kéwú olóbi padà síbẹ̀ sóhun láàánú kọ́ padà sínú àríṣọ nẹ́bì kéwú olóbi padà ẹ̀mọ́ ìjẹ́kẹ́ ni ìtẹ̀ yìí jẹ́ ó ń tí ò pọ́sibù ló ń sọ fún yín yìí ẹ̀yin gan dẹ̀ ní ìtẹ́ yìí ṣe ni pé tọ́lá mọ̀ rí ẹ̀sìn bá ṣẹlẹ̀ sí sínú kúrán lẹ́mọ́ ń padà sí abẹ́mọ̀ ń gbé fóònù ẹ̀mọ́ ń kọlù jàbàtà tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn kí lọ́wọ́ ṣe jàmá wọ́n kọlù jàbàtà ni wọn ní padà sínú Al-Kùránì wọn ní padà sínú súnà Ànábì tó ní wọn mọ́ ó ti jọ́rọ̀ yẹn lé wọn lórí kẹ́lọ̀ béèrè lọ́dẹ̀ tó mọ̀ kọ́yì tẹ̀lé tó bá sọ so wọ́n ní fafarduhu at-taqlid ntọ́jọ́rọ̀ yẹn tiẹ̀ ní kó tẹ̀lé àfà li qawlihi ta'ala wọ́n lọ́rọ̀ yé sọ̀rọ̀ fẹ́nu o wọ́n ní nítorí gbólóhùn ọlọ́run ọba níbo lè rí ẹ̀ wà ìdájọ́ ta in kuntum la ta'lamun ọ̀rọ̀ níbẹ̀ yẹn bá jẹ́ láìmọ̀ ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn tó ṣe kéde o lọ́dọ̀ olùmọ̀ ọ̀ràn yẹn tàwọn tó jẹ́ aláìmọ̀ tí wọ́n àmọ́ kéwú ọ̀ràn yẹn tí wọ́n tọ́lọ̀ ọba àdékẹ́lá gbé kọ́ wọn lọ́rùn ní kọ́mọ̀ ṣe kéde kan jẹ́ olùbéèrè ó ní bàbá wa iná bàbá wa tó ti lọ kọ́lọ̀ bàbá wa fọ̀rún kẹwọn àwọn èèyàn máa ń sì gbọ́ púpọ̀ wọ́n àmọ́ fi bàbá wọn ṣe kò kéwú kò béèrè àà èèyàn kò kéwú kò béèrè wọ́n rẹ̀ ṣe jáfà kìí ṣe kí bàbá wọn kìí ṣe kìí ṣe pé bàbá wọn ò kéwú kò béèrè bàbá yẹn máa ń sọ pé kò kéwú kò béèrè aláìmọ̀kan bàbá yẹn máa ń jẹ́ kó yẹ pé èèyàn tí ò kéwú tí ò tó wá jẹ́ oníbéèrè aláìmọ̀kan ẹ̀dá ni àbẹ́ ẹ̀kọ́ ni ní fi ń pè wọ́n ní bàbá wa kò kéwú kò béèrè ẹ̀mí àni àhà olódò ní jẹ́ báwọn kò kéwú kò béèrè kò àhà ìwọ ló sì gbọ́ ìwọ ló ọ̀ tẹ́lá káyé lẹ̀ ni kò yẹ báyìí ni sọ yẹ kó tẹ́lá káyé lẹ̀ kéṣe gbogbo nǹkan ni ọkà máa takò takò takò tí bàbá kò kéwù kò béèrè bá ṣe tí ọ̀dà aṣọ kí wọ́n ṣe tí abẹ́ẹ̀kọ́ ni àmọ́ kò kéwù kò béèrè kèé so kọ bàbá nì bàbá yẹn máa ń kó àtẹ́bá ọmọ ń bẹnu àtẹ́lu ẹni tí ò kéwù tí ò béèrè ni. so iná láyà yìí ń sọ o fasalu ala zikiri in kuntum la ta'lamun bẹ́ẹ̀ bá ti já láyìí mọ̀ ẹ ti jẹ́ni tí ó máa béèrè bẹ́ẹ̀ bá ti já láyìí mọ̀ ẹ máa béèrè ẹ má yà kò kéwù kò béèrè ní táyà yìí ń sọ nìyẹn naam walam ya'mur walam yu'mar bisu'alihim illa lil akhadhi bi aqwalihim walam yu'mar bisu'alihim wọ́n lọ́wọ́ bá àlékẹ́ lọ́wọ́ pa wọn ọ̀pá láti ẹ̀kọ́ lọ́mọ ìbèrè lọ́dọ̀ àwọn àfà illa lil akhadhi bi aqwalihim tí kìí bá ṣe pé kó lè bà máa mú ní tí kìí bá ṣe pé kọ́ máa mú nǹkan bá ń sọ wọ́n ní ọlọ́wọ́ bá ò sí àdídí sọ yí pé kọ́ lọ́mọ ìbèrè alámọ̀rí ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfà tí kìí bá ṣe pé kọ́ lọ́mọ bá fẹ́ kọ́ máa mú ìtọ́ba ti ń wí fóònì àbẹ́ẹ̀kọ́ ni bọ́mọ̀ bọ́bá ní ká lọ bèèrè sọ́rọ̀ ní ká máa mú wọn ṣeré ni ẹbọ́lọ̀ ní tọ́ba ti bèèrè ní tọ́ba yí fún wa kí ni káàdì mú ni ṣéèkì ni ọlọ́run ọ̀pá aláṣẹ bí kọ́ lọ bèèrè lọ́dọ̀ àwọn àfà tí kì í bá ṣe pé nítorí kò lè bá mú tọ́ba ń sọ fún wà ilá wọ́n ní tí ọ̀bá lọ jẹ́ báyìí ni famalfa idatu min su'ali ali zikiri wà ilá ali zikiri wọ́n ní tí ọba tó bá jẹ́ sí kéèyàn kàn máa béèrè kò ní mú ni wọ́n ní kí láǹfààní tó wà níbi ká bí wọ́n lè nígbà yẹn tó bá jẹ́ sí pé ọlọ́run bá ní káàkàn bí wọ́n lè lásán tó bá dẹ̀ ti wí ká tí ọ̀tún wọlé kọ́ máa gba jáde ni wọ́n ní kí wá ní àǹfààní tó wà níbi ká bí wọ́n lè dẹ̀. ìlàn kúnnà lánà àmàlùmọ̀ kọlù bíbí ìrọ̀ ìdà kúnnà lánà àmàlùmọ̀ kọlù bíbí Ah, bima qalu bal la budda min al-amal bima qalu wọ́n ní tó bá jẹ́ sí pé àbá ní máa lo nǹkan tí àwọn àfáà bá sọ kò yí báyìí nísìnyí kí wá láǹfààní pàǹbí wọn wọ́n ní a jẹ́ sí pé ìtọ́nà ọba àdékẹ́lá ń jẹ́ kó yé wa ni pé ọ̀ràn yẹn ni ká máa lo ń ta bá gbọ́ lẹ́nu àwọn àfáà nígbà tá a bá wọ́n léèrè pé kí ni ìdájọ́ nǹkan báyìí wọ́n ní bala buddha minna al so eléyìí báyìí òun ló jẹ́ delil so báyìí nísìnyí tí ọlọ́wọ́ bá àdékẹ́ láti ń jẹ́ pé wa wípé ẹni tí ó bá ti jẹ́ olùmọ̀ yóò ṣe tàkìlìdù ni tàkìlìdù jọ̀ràn yẹn lórí tiẹ̀ eléyìí báyìí ìran tàkìlìdù tó dáa nìyẹn eléyìí tí tàkìlìdù tí ò dáa torí tàkìlìdù méjì ni òun láfi parí ẹ̀ òun náà ni àtàkìlìdù àmà ìtẹ̀lé afọ́jú òun ni pé ó mẹ́rin wá o kò mẹ́rin wá o kódà kí n mọ̀ yí pé ẹ̀rí takò ẹ̀ńtẹ́mi ọmọ tẹ̀lé nù kódà tọ́lọ́wọ́ bá sọ pé kò rí bẹ́ẹ̀ ibi tọ́lọ́wọ́ bá mọ̀ tí ó fi wá sí láti kìyàmọ̀ kó fi wá sí àwọn bàbá làwọn mọ̀ tẹ̀lé <laughs> irú tẹ̀kílùdù tí ọ̀dà nìyẹn pé a kódà kò sí ń tẹ́ ẹ lè sọ kẹ́ ẹ mẹ́rin wá kọ́ hàn jù bẹ́ẹ̀ lọ báyìí èmi ò ní gbọ́ o tí èyí ti sàfà àtayé lọ́sọ̀ọ́ èmi ò ní gbọ́ o àmọ́ bàbá àtayé bá ti sọ ọ parí èmi ò fẹ́ gbọ́ lẹ́nu lómi mọ́ èyí ò ní ò dáa a máa ń tẹ̀lé èèyàn lórí wípé ó ń fún wa ní ẹ̀rí àbí a mọ̀ wípé in tó ń sọ in tó bá ẹ̀rí mu ni afọkànbalẹ̀ lórí pé ẹlùmọ̀ ni ilé ìbáyìí tẹ̀kínìlù tí ọlọ́run bá àdékẹ́ dápè wá sí ilé báyìí tá a bá ti jẹ́ ẹni tí ń ṣe olùmọ̀ so inshallah ta'ala so ọjọ́ ti lọ gan pé báyìí nísìnyí so eléyìí báyìí ń jẹ́ kí ó yé wa wípé ìmọ̀ bí ìmọ̀ ṣe taqlid kìí ṣe tó burú nígbàtí kò bá ti jẹ́ ìtẹ̀lé afọ́jú bákan náà eléyìí jẹ́ ibi tí aláǹfààní láti dúró sí nípa àwọn májẹ̀mú tí ó ń bẹ fún almujtahid àti àwọn in tí ó jọ́ràn èèyàn lórí mujtahid níbi ìṣẹ́rípadà sí ẹ̀rí nígbàtí ẹ̀rí bá ti hàn sí àti níbi ìkáradúró lórí ìdájọ́ ẹ̀sìn tí ò bá hàn sí pé báyìí nísìnyí ìṣò kí ó ti taqlid kóun náà lọ tẹ̀lé àwọn tí wọ́n bá jẹ́ olùmọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn yẹn so abẹ́lẹ́ ọba àlekẹ́lá kí ọlọ́ba akọ́dà kó sànù wa so ibà nísìnyí so àkẹ́lọ́ ọba àlekẹ́lá kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà ọba kí ó má jẹ́ kí a sọnù lẹ́yìn tí ọlọ́ba àlekẹ́lá tó ti fi ọ̀nà mọ̀ wa so abẹ́lẹ́ ọba fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni ànú yìí bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wọn Muhammad Ali Jabata àti àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n sì sẹ́kù báyìí so kọ́nà ọba àlekẹ́lá kí ó fi wọ́n mọ̀nà kọ́nà ọba àlekẹ́lá kí ó fi òdodo hàn wọ́n lódodo kó jẹ́ ká lè tẹ̀lé so kọ́nà bá kó fi aburú hàn wọn buru kọ́nà jẹ́ kí wọ́n lè jìnà sí ọ̀làlá ilá ìlàlọ́ so gbogbo wa tí a sàmì náà abẹ́nà bá kí ọ̀nà bá kí ó sànù kọ̀ọ̀kan wa náà ọ̀làlá ilá ìlàlọ́ torí ọ̀rọ̀ wọn ó nídìí kí a máa ṣe àmì dáadáa fún wọn ká ṣe àmì so eléyìí tó yẹ pé ó da da so nígbà tí ó bá jẹ́ pé a bá nífẹ̀ẹ́ wọn so eléyìí bá nìkan tí a lè ṣe fún wọn kọ́nà bá lè ká kó fi yọ wọn kù níbi wàhálà tí wọ́n kóra wọn so insha Allah ta'ala tó bá di so a bẹ̀rẹ̀ alámẹ̀rí ọ̀rọ̀ míì òun náà ni ọ̀rọ̀ nípa ọmọ tí Khadiru pa tàbí ọ̀rọ̀ nípa ìdájọ́ àwọn kékèké gan nínú Islam inshallah ta'ala títí dìgbà tí ọlọ́run bá ní kílábà fún wa nígbà láàyè láti ṣàlàyé ẹ̀dẹ́ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu wa rahmatullahi wa barakatuh